tíra àwọn onímọ̀ ẹ̀sìn Islam nínú àwọn àfáwà dáadáa tí wọ́n ti jẹ́ ẹni tí wọ́n fi gbogbo àsìkò wọn àti ìdánlọ́wọ́n bá tó fún wọn nínú àríṣìkí wọ́n fi ń pèpè sójú ọ̀nà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. tíra wọn náà ni a máa gbéyẹ̀wò orúkọ àwọn afáà tí wọ́n kọ síra náà ni Dr. Muhammad bùnú Ali bùnú Jamila abùnú Jamil al-Mufari hafidhahu Allah tí wọ́n kọ yìí níta fi ṣe ẹ̀ṣá rẹ̀ òun wípé oókó àkótán lórí àwọn òfin àti àwọn ẹ̀kọ́ tó yẹ kó ní kálukú wa ká mọ̀ tí tó ní ṣe pẹ̀lú Ramadan àti àwọn ìjọsìn ní náà nínú oṣù Ramadan wọ́n pe orúkọ tíra náà ní Khulāsatu Ahkām as-Siyām wal abẹ́lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala kó ṣe àlékún mímọ̀ àlékún albarka fún àfáàwà náà kó sì máa dùn oníkálùkù wa ní ládàá ìtí abáláǹfààní láti gbéyẹ̀wò láti inú tíra àwọn ọlọ́lá hawla wala quwwata illa àìjókòó wa yìí yóò máa wáyé ní gbogbo ojoojúmọ́ lẹ́yìn wọn àṣùbà. àyàfi ọjọ́ júmọ́ òun náà ni kò ní wáyé èyí tí ó fi wáyé lẹ́yìn àṣùbà ní ọjọ́ júmọ́ yóò máa wáyé ní alẹ́ ọjọ́ júmọ́ lẹ́yìn ọjọ́ sátọ̀dé a máa tẹ̀síwájú ní ẹ̀yìn àṣùbà lórí tafsirul Qur'an al-Karim ọjọ́ Sunday a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra Riyadu Salihin ní kalami Sayyidil Mursalin yóò máa túmọ̀ sí pé láàrin ọ̀sẹ̀ a máa lo ọjọ́ àmárùn-ún láti lè fi Monday to Friday ọjọ́ márùn-ún láti lè fi gbé àgbéyẹ̀wò ahkamu. síyáàmù ramadan ní láti fi gbéyẹ̀wò àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ oṣù ramadan abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala ó ṣàlékún aláfíà oníkàlùkù wa ó pè sí àríṣìkí tó pọ̀ fún wa mo dájú náà tí a ń palẹ̀ mọ́ fún abẹ́lọ́wọ́n kọ́lọ̀ jẹ́ kí قال الشيخ حفظه الله ورعاه بسم الله الرحمن الرحيم wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba tó dá sí kò wò nìkan náà ni ìjọsìn tọ́ sí lódodo jíjọsìn òtọ́ sí nǹkan míì nínú gbogbo tọ́lọ́wọ́n ọba tó dá àfọlọ́wọ́n ọba tó jẹ́ ọba dẹ́dà nìkan náà ni Ar-Rahman Ar-Rahim ọlọ́run ọba yìí òun ni ọba tí yóò kẹ gbogbo ẹ̀dá nílé ayé pẹ̀lú tọ́lọ̀wọ̀n ọba tó dá nínú ìkẹ rẹ̀ tí ó sì kẹ ẹ̀dá yóò kẹ ọmọ ènìyàn lóbi wá láì sáyà àwọn ẹranko àwọn ẹranko gbogbo ẹ̀ pátápátá táǹpì ní ẹ̀dá ọlọ́run ó máa pèsè fún wa ní déédé bọ́nà bá ní yíṣù kan ní kálukú ìkẹ́ ọlọ́run ọba yìí kò ní ṣe bóyá yẹn sin ọlọ́run àbẹ́yẹn ò sin ọlọ́run bóyá yẹn mọ̀ àbẹ́yẹn ò mọ̀ bóyá yẹn gbà fún bẹ àbẹ́yẹn ṣe ẹni kò tiẹ̀ sí ọlọ́run ó kẹ gbogbo ẹ̀dá ní déédé ntọ́lọ́run ọba tó ti pẹ́ léṣe kalẹ̀ fún gbogbo ẹ̀dá. ar ọba tí tí ó bá di ọjọ́ kìyàmá kò ní kẹ́nì kankan àfi àwọn tí wọ́n jẹ́ nínú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì rẹ̀ àwọn tí wọ́n gbà fàkọ́ lọ́hùn tí wọ́n fi ilé ayé wọn sin lọ́hùn tí wọ́n sì fi ọlọ́run bá lọ́kàn ṣoṣo tí wọ́n ṣe ìjọsìn fọ́ lọ́hùn títí àwọn eléyìí ni ọlọ́run ọba yóò sàkẹ́ lọ́jọ́ tí ò ní sí kẹ́ kò ní sí àánú kankan kò ní sí orí kankan kò ní sí ìfọ̀kànbalẹ̀ kankan àfẹ́yítọ́lọ́run máa ṣe fún àwọn onígbàgbọ́ òdodo abẹ́lọ́run tọ́lọ́n kó ka oníkàlùkù wa kó kà wá mọ́ àwọn tí ó kẹ̀ ní ọjọ́ náà lẹ́yìn náà àfáàní alimọ́kọ́dìmá wọ́n ní àwọn ní àwọn ìpèsè síwájú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú síra kékeré tí àwọn kọ yìí ntí mọ́sábà máa ń bẹ nínú ìtìsíwájú òun náà láàmà rí n tó fà á sáfà tó kọtíra ti kọtíra àti àwọn ìgbìyànjú wo ni wọ́n ṣe títíra náà tó fi di kíkọ àti kí ni àǹfààní títíra náà tí ó ṣe fáwọn tí ó kà á níbi gbogbo tí ó bá kà eléyìí ń jábẹ ní forward lédè èbó àwọn lárúbáwá wa máa ń pè ní alimọkọ́tìmọ̀ ètò síwájú. alhamdulillah wahda àfáàní gbogbo ẹ̀yìn fún ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ni ẹ̀yìn òtọ́sẹ́nì kankan àfi allah torí pé gbogbo orí gbogbo ìrọ̀rùn gbogbo ìdẹ̀kùn gbogbo ìfọ̀kànbalẹ̀ gbogbo ìdẹ̀ra ọlọ́run ló ní nígbà míì ọlọ́run á ṣe orí fún wa tààrà tí ò ní sí láàrin wa sí ọlọ́run láàrin wa sí ọlọ́run kò ní sí ẹni tí ọlọ́run bá yóò dùn sábàbí rẹ̀ nígbà míì sì nìyí ọlọ́run á mọ fún wa tí ó fi kan nínú àwọn ẹ̀dá rẹ̀. tí ó fi ṣe sábàbí oore wa. jama àwọn ọ̀nà káàkiri wá dúpẹ́ lórí ọba orí yìí a sì sọ lórí ahọ́n wa bẹ́ẹ̀ lórí ara wa náà yóò máa jẹ́rìí sí pé a fi ẹ̀mí ìmoore hàn lọ́hùn ṣògbólóhùn tó wá tóbi tí ò tó tóbi tó tí fi ń dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún ni òun náà ní gbólóhùn alhamdulillah anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá rí orí látọ̀dọ̀ ọlọ́run a ní alhamdulillah alladhi bi ni'matihi tatimmu salihat kódà nígbà míì bí nǹkankan bá ṣẹlẹ̀ sí nínú tí kìí dùn ọmọ ènìyàn nínú nínú tá a máa ń pè ní ìbànújẹ́ ànábì ó tún dúpẹ́ fọ́lọ́run ọba lórí ẹ̀ a ní alhamdulillah ala kulli hal torí pé nígbà míì a máa fojú wọn kan míì láburú láì dáa bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ iwájú orí lọ́mọba fi sọ fún wa àmọ́ ìdílé yorùbá sòtòrí ìdílé yìí ọpẹ́ gbangba ọpẹ́ kọ̀kọ̀ ọpẹ́ àdáṣe ọpẹ́ àṣepapọ̀ kò sẹ́ńtà máa fi fún táàmà fi ẹyin rẹ̀ fún àfi Allah subhanahu wa ta'ala wasalaatu wasalaamu ala man la nabiyya ba'da muhammadin wa alihi wa sahbihi lẹ́yìn náà afáwa wọ́n ní àsàlátù ọlọ́run àti àsàlámù rẹ̀ kó máa bẹ lórí ẹni tí ànábì kan kan ò tún ní wáyé lẹ́yìn rẹ̀ mọ́ òun náà ni muhammad sallallahu alayhi wa sallam kó mọ ọbẹ lórí gbogbo àwọn aráalé rẹ̀ aráalé rẹ̀ nínú mọ̀lẹ́bí nínú ẹ̀sìn tó sì lórí oníkàlùkù wa náà àti àwọn sọ̀hábà rẹ̀ àwọn wọn tí wọ́n balùgbà tí wọ́n ti bà fún láti lè sọ̀hábà náà sallallahu alayhi wa sallam àsàlátù fánàbí ìmọ̀ ọtọrọ ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn látọ̀dọ̀ ọlọ́run ọba fún ni torí pé eléyìí ni tí ó rẹlẹ̀ jù nínú mímọ̀ nínú ìtumọ̀ láti bá tí wọ́n pè ní ẹ̀sọ́ láti lò àwọn míì nínú àwọn àfa wọn ní ẹ̀sọ́ láti lò tó túmọ̀ sí òun náà ni rahma òun náà ni ìkẹ́ àmọ́ èyí dáa tó lékejì òun náà ni asọ́lá tó ti máa ná ẹ̀yìn fún ọlọ́run ọba Allah fún ànábì sallallahu alayhi wa sallam òun náà ni òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní tó bá di ìgbẹ̀yìn ní ayé àwọn èèyàn kan wọ́n ti dé tí wọ́n máa wọn ní ànábì ọlọ́run àwọn onísọ̀rí nínú wọn tí wọ́n máa jẹ́ àwọn agbódegbà wọn anábìrin wọn ju ọgbọ̀n lọ káàtì lọ ó lè jásí pé àmọ́ ara wọn lómi náà tí ó mọ pàpẹ mọ́ra ìdáná bí ọlọ́run àmọ́ lábẹ́ àwọn táàtì yìí náà ni. ọ̀nìtàyà àti ala ummati salatuna dajjalun ó ní ẹ̀rí àwọn ọgbọ̀n yìí dajjalu ni wọ́n àwọn afi dúdú pé funfun afi rọ́ọ̀pù òdodo ni wọ́n kulluhum yazhum annahu nabi ìkọ̀ọ̀kan nínú wọn yóò mọ sọ pé ànábì lògùn àlá àbábí ní kásẹ̀ tí ká gbọ́ ká sì dìmú lódodo ànábì olóhùn ni ànábì ọlọ́run ọba wò láàánábì yẹba àdì ọlọ́run ọba òtún gbé ànábì kankan dìde lẹ́yìn òun mọ́ torí ẹ̀ lọ́wọ́ bá fi sọ fún ọ́nà al-Qur'an al-Karim ti máa kana Muhammadun àbá ahadin min rijalikum walakin rasulullah wa khataman ọlọ́run ní Muhammad sallallahu alayhi wa sallam nítorí jẹ́ sí òun náà ní fátàmà ẹnẹ́bí yìí ẹni gbẹ̀yìn àwọn òjíṣẹ́ òun ọlọ́run ọba torí ẹ̀ mùsùlùmí àìsàn nígbàgbọ́ pàdánù kan ń bọ̀ àbójíṣẹ́ kan ń bọ̀ tí ó máa jẹ́ ànábì tuntun àbójíṣẹ́ tuntun kí wàtọ̀ sí tí ó sáàtì wá takò ní sáàrẹ̀ bí sallallahu alayhi wa sallam tó ti sọ kalẹ̀ lópin fún wa bí ẹ̀bá gbà bẹ́ẹ̀ ṣàhádà rẹ̀ ti bàjẹ́ ó ti kúrò nínú islam ẹ̀tọ́ sí wa isa alayhi salatu wa salam sanabi sallallahu alayhi wa sallam sọ fún wa sọlọ náà tọ́ka rẹ̀ fún ọlọ́run qur'an ni wípé yóò sọ kalẹ̀ nígbà ìyàn ayé torí pé kò tí ì kú òun ò wá ní tuntun gbogbo àti nàpẹ́ ni tó kìí ṣe àmẹ́ni tó wà dé lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam tí mo lọ́wọ́ rí àlẹ́gbẹ̀ẹ́ tó ṣiṣẹ́ ọlọ́run bá tuntun tó lẹ́gbẹ́ òpùrọ́ ni dajjalu ni amma ba'd fahadihi khulasatun nafiyatun fi náà àkójọpọ̀ ẹ̀kọ́ nípa ìdájọ́ ààwẹ̀ àti ìtìkáàfù tí ó ṣe gbogbo mùsùlùmí lọ́kùnrin wa lóbìnrin tí ó ṣe wá láǹfààní ṣàmìlẹ̀tún mọ̀tọ́kọ̀rọ̀ wọ́n ní tíra àwọn yìí ó lè mọ́ tóbi o àmọ́ àwọn tó jẹ́ kókó tí mùsùlùmí ta bùkátà láti mọ̀ ní ẹ̀kọ́ bóyá ní ní agbọ́nrin mọ́jẹ̀mú ààwẹ̀ ni àbí orígun ààwẹ̀ ni àbí orígun àwọn nǹkan tá a lè ṣe nínú oṣù Ramadan tí gbogbo orí Ramadan ni ó fi tọ́ sí wa àbí àwọn tuntun tó jẹ́ kókó nínú ẹ̀kọ́ nípa tí a ń pè ní alẹ́ ìtìkà ó ní àmọ́ bá nínú tíra wọn yìí lọ́kọ́tùmọ̀sán ilẹ̀ ha التي تكثر الحاجة إلى معرفتها من أهم المتون الفقهية المشهورة في كل المذاهب المعتبرة ونيري تراي ومن عوانسا إشارة جاتي لا ترى عوان ìsọ̀rí àwọn عوان كوكو ọ̀rọ̀ ẹ̀sìn تنشي ní ṣe pẹ̀lú ààwẹ̀ àti pàtàkì jùlọ ní nǹkan tí gbogbo wa tá a mọ ní bùkátà sí láti mọ̀ wọ́n láwọn ọmọ jáde láti mú àwọn síra ẹ̀kọ́ fíkì tó gbajúmọ̀ dáadáa àbáwọn síra tó dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀tòlùmọ̀dáhì léètò ní ṣe pẹ̀lú mọ́jẹ́ àbí imam Malik ni àbí imam Shafi'i ni imam Ahmad fún hanbali ni mọ́mọ́ àbú hanifa ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn mọ́sí àbí tó gbajúmọ̀ dáadáa wọ́n níbẹ̀ làwọn ti mú. wọ́n ní kútù bí fẹ́kì kọ̀bí mẹ́tì wọ́n ṣàdíìsà àwọn tó mú àwọn ẹ̀ṣà yìí wá láti inú àwọn tíra tó dá sí pé àwọn ẹni ìṣíwájú wa nínú ìsìláàmù tí wọ́n kọ́ kalẹ̀ gẹ́gẹ́ bí tíra mímọ̀ níbẹ̀ náà àwọn tíra àwọn ti lu ẹgbẹ̀rún ọdún láyé ibẹ̀ nínú wọn tó ti lu ọgọ́rùn-ún ọdún mẹ́sàn-án ibẹ̀ nínú wọn tó ti lu tó jù bẹ́ẹ̀ lọ àbí nínú àwọn tírà àwọn onímọ̀ ẹ̀sìn tó dá sí pẹ́tọ̀ àwọn àwọn ìṣẹ̀lẹ̀ tuntun tó ní ṣe pẹ̀lú gbígbà àwẹ̀ tó rọ̀ mọ́ ìgbà àwẹ̀ tó rọ̀ mọ́ ìṣe ìṣìkà táwọn onímọ̀ ẹ̀sìn tá à ń bá ló gbà táwọn náà ti ṣe àlàyé nínú àwọn tírà wọn torí pé ó sì ń bẹ bẹ́ẹ̀ lóòótọ́ nínú àwọn àwọn nǹkan míì tí àwọn àáfàá àtàná tí wọ́n ti lọ ní nǹkan bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn táwọn ò láǹfààní láti báyé lásìkò títí wọn táwọn kan ní táwa fi ń báyé lásìkò títí wa tó sì tún wá rọ̀ mọ́ ó sì rọ̀ ìjọsìn ó sì rọ̀ mọ́ àwẹ̀ ó sì ìtìká àbíká láwọn onímọ̀ tí wọ́n mọ̀ ṣàlàyé fún wa bí àpẹẹrẹ òun náà ni abẹ́rẹ́ ṣáláwẹ̀ lè gba abẹ́rẹ́ àbí ò lè gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gbígbà táǹpé ní sìríǹjì a rí wípé nínú àwọn ọ̀nà ìwòsàn ìgbàlódé ni bẹ́ẹ̀ náà ni kí yàn gba drip ká gba omi ká gba ẹ̀jẹ̀ kálá rẹ̀ gbogbo mi kálá rẹ̀ gbogbo ẹ̀jẹ̀ nínú àwọn àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbàlódé ni tó dájú pé kò ní ṣe pẹ̀lú àwọn onímọ̀ wa tí wọ́n ti lọ. tó àfi kárí àwọn àgbààfà àwọn onímọ̀ tó dájú pé wọ́n máa ṣe ní àlàyé lẹ́kùnrẹ́rẹ́ bó ló ṣe yẹ ká bá àwọn ìdájọ́ yìí bó ló ṣe yẹ ká bá lò. torí ẹ̀ ààyè yóò mọ ọbẹ̀ nínú mímọ̀ àáfà ẹni àáfà àtàbárí wípé ẹ̀kọ́ àwọn àáfà àṣáájú ló ní kò ní ẹ̀kọ́ àwọn àfa ìgbàlódé ayé mọ̀ bẹ́ẹ̀ báyìí ó ṣe máa bẹ lọ́dọ̀ àpá tó bá ní ẹ̀kọ́ àwọn àpá ìgbàlódé kò ní ẹ̀kọ́ àwọn àpá tí wọ́n ti lọ torí pé bí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ tí ó bá sọ̀rọ̀ inú ìlú láti ẹ̀kọ́

التوفيق والهداية ومثل الموسوعات العلمية ونين النبتية وتتلمها وكذا لي هنا هنا ثلاث لما تريد جانبا بعد موسوعة ويساكوبيا torípé àwọn tíra ńláńláńláńláńláńláńlá tá a máa ka ìdí rẹ̀ tó mọ̀ pé ogún ogójì ọgọ́ta táàmù ọ̀tà nínú àwọn tíra nínú àwọn ìdí ìdí ìdí wọ́n níbẹ̀ làwọn ti mú àwọn àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ tí àwọn mú wáyé wàmọ̀wáàkì ìfẹ́rí alìmọ̀sọ́kọ̀ bákan náà òun náà ni nínú àwọn àwọn ojúpọ̀nà ibi tí àwọn onímọ̀ tí wọ́n ti mú tí wọ́n ti mú àwọn ìdájọ́ ẹ̀sìn wa lórí íńtánẹ́ẹ̀tì torí pé a rí wípé lásìkò tá à ń lò lọ yìí nínú ọ̀nà tá a máa ń gbà fọ́n ìmọ̀ tá a sì máa ń gbà ní ìmọ̀ íńtánẹ́ẹ̀tì ò nọ́mbà wọ́n. tí ilé ìgbàdànù tí ilé ìsọ́kò bíbẹ̀ lọ́sọ̀ọ́ nílé wa òun ti bí tẹkinọ́lọ́jì wa bó ṣe lóòsí Kama má ti sọ àwọn ìlú tí ọ̀làjú wọn ti dókè yányá àwọn eléyìí ni gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ìkẹ́kọ̀ọ́ ìwá ìmọ̀ ìná ìmọ̀ ìṣàǹfààní ìmọ̀ orí íńtánẹ́ẹ̀tì ni torí ẹ̀ ẹni tó jẹ́ onímọ̀ láàfáà abẹ́ni tó jẹ́ akẹ́kọ̀ọ́ ọlọ́mọ kéwú kò lè mọ́ṣáláì ní bùkátà sí agbẹni ní íńtánẹ́ẹ̀tì nìyẹn. واني وحرصت على تحرير المسائل الفقهية وجمعها وتعذيبها ولا وصف بيجلوك ولوكو لا تشيع شيئا àwọn àwọn kókó àwọn ìdájọ́ ẹ̀sìn àti àwọn kókó tó ní ṣe pẹ̀lú mímọ̀ nípa ọ̀rọ̀ fíkì tó ní ṣe pẹ̀lú Ramadan àwọn kò sọ àwọn sì ṣe ẹ̀ṣá wọn

Itu juga dah ni. Hmm. Walaupun. Oh, ya. ahkamu asiyam wọ́n ní báyìí àwọn ọmọ mú àwọn ìdájọ́ wá tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ asiyam qalallahu ta'ala talaba allah subhanahu wa ta'ala ó ń bọ́ wá náà al-Qur'an al ni yá yíwá lẹ́bí ìnà mẹ́nu كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون من سورة البقرة آية 183 اللهم بني يا أيها الذين آمنوا اللهم يا أيها الذين òdòdó ẹ̀yin mọ̀mìnì ẹ̀yin mùsùlùmí abdullahi bin masoud رضي الله تعالى عنه وإذا سمعتم يا أيها الذين آمنوا ولذا كيبا تيمان كالقرآن àbítí wọ́n kà sí ilé tí ẹ wá kàdé bíi tí ọlọ́run ti pè yín sí ẹ̀yin onígbàgbọ́ òdodo àbí wọ́n ka kùránì fún yín débẹ̀ pé yá ayúwa lẹ́bí náà àbẹ̀nù sí ẹ̀yin abúlé ta'ala kò ní ismail ó ní ẹ farabalẹ̀ o kẹgbọ́n tọ́lọ́ ń fẹ́ sọ o wàrọ̀ kẹ́ẹ̀sì pa gbogbo tẹ́ǹ bá ń ṣe kẹ́ẹ̀ pátì kẹ́ẹ̀ tẹ́tí ìmọ̀ àfáyọ̀rọ̀ ya mọ́rùkún bí i àwùsàrọ̀ yẹn ni láàkùn àná bóyá orí kan bẹ tọ́lọ́ fẹ́ fún yín lọ́lọ́run fún pàṣẹ rẹ̀ lọ́lọ́run fún pè yín nínú orí lọ́lọ́run fún yín ọlọ́run gbé sí àlékún orí fún yín àwòṣàbọ̀ yẹn ni ha kún mọ́àdìmú àbí nínú àwọn ìbàjẹ́ tó ṣẹ́kù tọ́lọ́run ò sí gbà lọ́wọ́ yín ọlọ́run fẹ́ gbà lọ́wọ́ yín tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ọba níta máa ń ṣe nù nù náà sọ. tí ọba bá sì wò dáadáa ó máa rí wípé gbogbo àtúntà a bá ti rí yá àyọ ẹlẹ sí náà mọ̀ ní lọ́pọ̀lọpọ̀ ọgbà nǹkan kan wọn máa ń fẹ́ fún wa ká àbí ká sọ àbí níta bùkátà ìṣòro náà ní ká dákẹ́ ká farabalẹ̀ ká bọ̀rọ̀ náà. yá ayé lẹ́bí ìdá amánú ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo kutiba alaykum as-siyam ọlọ́run ní as-siyam èyí tí a máa ń pè ní ààwẹ̀ ọlọ́run ọlọ́run bá ṣe yẹn lẹ́yìn lórí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe ṣe lọ́rùn èèyàn lórí àwọn tó wá síwájú ní làálẹ́kùn tàtàkùn ọlọ́run ní tẹ́ ẹ bá gbà á bó wọn lọ́run ṣe ní ẹ gbà á ìpayọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìsúnmọ́ ọlọ́run àlékún ìmánì ọ̀nà àti wàjújẹ́ náà ọlọ́run ní gbogbo eléyìí òun ọlọ́run ṣe rọrùn fún yín òun fi san yín lẹ́sàn ládàá rẹ̀ torí ẹ̀ rí wípé àṣebí àwẹ̀ bó ṣe jọ́ràn yẹn lórí bẹ́ẹ̀ ló jọ́ràn yẹn lórí àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ àwọn mùsùlùmí ta náà ti jẹta ti jẹrin láti gbàgbọ́ ọlọ́run bá ti pinlẹ̀ ilé ayé àmọ́ ìran àwẹ̀ tó jọ́ràn yẹn a máa yàtọ̀ nígbàtígbà lásìkò sí àsìkò ṣùgbọ́n àwọn tó wá àwọn náà ní àwẹ̀ tọ́lọ́ ṣe lọ́rùn yẹn fún wọn eléyìí ló já pé pé gbólóhùn tọ́lọ́n fi ń bá wa sọ̀rọ̀ yìí yóò jẹ́ kí kárí wípé àwẹ̀ oṣù kan àwẹ̀ ọdún kan tọ́lọ́n ṣe lọ́rọ̀ yẹn ni kò ní bọ́ sípò nira fún mùsùlùmí olódodo torí pé àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ bó ti ajá sí pétọ̀ ìtọ́lọ́n wá ti lọ́rọ̀ yẹn gan-an òun náà ni àwẹ̀ oṣù kan kìí ṣe àwẹ̀ ọdún kan bọ́lọ̀ bá lọ́dún kan náà láàfin gbà kò ní wá lára tọ́lọ́n sọ fún ọ ẹ̀yin kọ́lẹ̀ ní àkọ́kọ́ àwọn tó wá síwájú yí òun náà ṣe àwọ̀ lọ́rùn èèyàn fáwọn náà ilé àwọn tí mọ̀ ní tẹ̀síyàtọ̀ òun ni ká fi ọkàn ẹni balẹ̀ kájọ́ ọkàn ẹni kó tutù kájọ́ ọkàn ẹni kó rí wípé ń tá a ní o ṣe àà agbára rẹ àbágbára yín àlábọ̀ ah, yìí lọ́rùn àwọn akọ́lẹ̀ ní àkọ́kọ́ bí àpẹẹrẹ wọ́n máa sọ pé tọ̀ ẹ̀ kìíní yìí láti gba ìpín ìgbà ìlànà tó ṣe o àwọn tó wá síwájú báwọn náà ti máa ń ṣe náà nù wọ́kọ́lẹ̀ ní àkọ́kọ́ ẹ̀rì pé bẹ́ẹ̀ bá ní okun yóò wá okun fún okun àmọ́ tó bá dá sí pé àwa lẹ́ni àkọ́kọ́ tí wọ́n ní ká ṣe nǹkan nǹkan ni tẹ́nìkan ò sì ṣe síwájú wa bóṣù lè kí nǹkan náà kó kéré tó kó má nídìí agbára tó òròjú ìkọlẹ̀ ó lè dé bá ní kí áá ṣéèdì nìkan lè wá ní kí n ṣe tó tóbi yìí. àǹfààní ọlọ́run fi fún ọlá ìyá yìí kàmá mi túbọ̀ alẹ́ nàìjíríà republican ọlọ́run kọ́lẹ́ ọlọ́run yẹn kọ́lẹ́ ní àkọ́kọ́ o àwọn tó wá síwájú yìí á ṣe ìran àwẹ̀ lọ́ràn yẹn fáwọn náà alhamdulillah nínú islam ààwẹ̀ tí ọlọ́run ọba tó ṣe lọ́rùn yẹn fún gbogbo mùsùlùmí lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé àti èèyàn àtàlùjọ̀nù wa òun náà ní ààwẹ̀ Ramadan òun nìkan ló jọ̀ràn yẹn tọ́lọ̀ ṣe lọ́rùn yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin tó bá ti bàlágà torí ẹ̀ bá a ṣe ń palẹ̀mọ́ fún nàìjíríà kò síbi tó dé lórígun mẹ́rẹ̀ẹ̀rin nílùú áfíríkà bó ti máa ba náà nù tó kúrò láfíríkà tó lọ kọ́ńtínẹ́ǹtì ní olú amẹ́ríkà bó ti máa ba bó lọ europe bí wàá ti ba náà nìyẹn bó lọ asia bí wàá ti ba náà bó lọ australia bí wàá ti ba nìyẹn gbogbo orígun mẹ́rẹ̀ nílé ayé kúlá mùsùlùmí wọ́n ti ń palẹ̀ mọ́ fún oṣù rọ̀mọ̀dán torí pé àwẹ̀ kan ní tọ́lọ̀ tó ṣe lọ́nà ìyẹ̀lẹ́wà lórí jama mùsùlùmí ó ti ẹ̀dá pípé òun kọ́ ni àwẹ̀ tó jọ́ràn èèyàn nínú islam àwọn apá kan àwẹ̀ ń bẹ tó jọ́ràn èèyàn tá a máa ń kó wọn ní kafarot alkafarot òun ni àwẹ̀ ìtanràn táwọn jọ́ràn èèyàn bíi àwẹ̀ tó ń bẹ ń bí tí a ń pè ní azihar almuzaharo òun ni kí ọkùnrin kó mú sùsùn kó wá fi ẹ̀yà kan páàtì kan nínú ẹ̀yà ara ìyàwó rẹ̀ kó máa wá fi ní ẹ̀yà kan nínú ẹ̀yà àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún láti lè fẹ́ bí màmá bí àwọn màmá bí àwọn ọmọ lóbìnrin bí àwọn ẹ̀gbọ́n. olóbìnrin àwọn àbúrò lóbìnrin láwọn òbí náà sọ̀rọ̀ kó máa wá fi ẹ̀yà ìkan náà yàrá ìyàwó rẹ̀ kó máa fi lé ìkan nínú àwọn tá a dárúkọ yìí. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe é léèwọ̀ fún láti padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ padà fún ó ba láṣepọ̀ ó báyàwó ẹ̀ láṣepọ̀ tó máa ní àwọn ìyàwó mi ìgbàkúgbà tá bá fi ṣeré báyìí tó ẹyinjú rẹ̀ ó máa ń dàbí ẹyinjú mọ́ ni ìgbà tá a bá fi ṣeré báyìí ẹ ẹsẹ̀ rẹ̀ kó má dàbí ẹsẹ̀ ọmọ mi gbìyànjú báyìí lè dán wò gbìyànjú ṣeré pàdé bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe léwọ̀ fún ọkùnrin lè láti súnmọ́ ìyàwó rẹ̀ padà láíláí kò gbọ́dọ̀ súnmọ́ tọ̀ tó wá wá wù ú láti súnmọ́ yóò wá ṣe ìtanràn yóò ṣe ìtanràn lórí ẹ̀ ìtanràn tó ṣe ọlọ́ba Allah subhanahu wa ta'ala ní sùmẹ̀yẹ̀wò dúró náà. إلي ما قالوا فتهرير رقبات من قبلها ثلاثة الله يعين تأتي قصد وانا تأتي فيفت الله تأتي فقدناه يقول الله من تأتي نبي ẹwà ẹrú tẹ́tùlẹ̀ fóun ọlọ́run ẹwà ẹrú tẹ́tùlẹ̀ bẹ́ẹ̀ bá wá rí ẹrú àbí ẹ̀ níkàpá àti tú ẹrú lẹ̀ fàṣíyá mọ̀ṣàárọ̀ yìí ni mo tata àbí àyìn ẹwà gba àwọn oṣù méjì lera wọn gbáǹkọ́ bì tẹ́ẹ̀lì sinmi nínú àwọn ọjọ́ tẹ́ẹ̀ fi gbà wẹ́ndẹ̀. bẹ́lẹ̀ iná ò bá ti rọrin rọrùn fa ìtì àmú sìkínà mìsìkínà ẹ wà fún àwọn aláìní ọgọ́ta. ìtafẹ́ ló bẹ́ẹ̀ ni wípé ẹ rí i pé ọ́pṣàn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ mú wá fẹ́ ni òun náà ni ọ̀ràn yẹn ní ọ̀pọ̀lọpàá àyàfi tí ó bá alágbára àti gbà tí ó sì bọ́ aláìlé tí ó bá yìí ṣe kánà kò láǹfààní láti súnmọ́ ìyàwó rẹ̀ padà mọ́ láíláí. eléyìí la máa ń pè ní agbèhàr àbí alimọ̀dọ́hàrọ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn. àpẹẹrẹ ní nínú àwẹ̀ àwẹ̀ ọ̀ràn òun náà ni kéèyàn jẹ́ sábàbí láì mọ̀ ikú ẹnìkejì àjẹ́ sábà bí àìmọ̀ ikú ẹnìkejì bí awakọ̀ awọ̀kadà tó lọ fi ọ̀kadà gbani tó lọ fi mọ́tò pani kò gbá lérò àtúntà bíríkì ló fẹ́ẹ̀lì ni oorun gbé e lọ ní tọ́ ó tàn jáde kú jàmá tó bá wáyé bẹ́ẹ̀ abẹ́lọ́run kọ́ lọ́nkọ́ máa sọ gbogbo oníkálukú wa bá ti ń lọ bá ti ń bọ̀ ìjẹ́ni tí ó ṣe tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́run yóò wà ẹrú mọ̀mìnà tí ó túlẹ̀ yóò tún ẹrú yóò túlẹ̀ tí ó wá ní kàtàlà tó ẹrú rẹ̀ àbí kò ní ẹrú tó túlẹ̀ ó tàn kọ́ yóò gba àwẹ̀ oṣù méjì léra wọn báńkọ́ gbé àwẹ̀ lẹ́yìn náà ọ̀nà yẹn ni jama àpẹẹrẹ mi òun náà ni kí èèyàn kí ọkọ ó bínú débi wípé ó ń fi orúkọ ọlọ́run ọba búra wípé òun ò ní súnmọ́ ìyàwó òun látara àbínú ó yan ìyàwó lódì ó sì forúkọ ọlọ́run búra. jama bẹ́rẹ̀ ìbá lọ bẹ́ẹ̀ lóṣù kìíní tó lọ bẹ́ẹ̀ lóṣù kejì tó lọ bẹ́ẹ̀ lóṣù kẹta tó lọ bẹ́ẹ̀ lóṣù kẹrin tó bá sì lè ń pé oṣù mẹ́rin tọ̀ ọlọ́run ọba ní ó ti tó bá wọn kó mú kan nínú méjèèjì bóyá yóò sọ ìbínú síyàwó ẹ̀ tí ó súnmọ́ oṣù mẹ́rin ni tó sọ bí ولا جفت سوى الله سبحانه وتعالى وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم والاه والسلام عليكم ورحمة الله وبركاته